الإمام ابن أبي زيد القيرواني رحمه الله في باب البيوع وما شاكل البيوع ونواصل في صفحة الخمسة بعد خمسمائة من قوله رحمه الله وكل بيع فاسد فضمانه من البائع فإن قبضه المبتاع فضمانه من المبتدع من المبتاع فضمانه من المبتاع أقني فون atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì Muhammad sallallahu alayhi wa sallama àlékún ìyọ́nú ọlọ́run ọba kọmọ bá wọn sàábí ànábì àti gbogbo wa náà ti tí òfìkárí gbogbo mùsùlùmí tó dúró ti ẹ̀sìn ọlọ́run àbábó ti tọ́ àti bí ó ti yẹ kíkà wa nínú tíra látínú rìsálà للإمام ابن أبي زيد القيرواني رحمه الله ó ń tẹ̀síwájú báàbù táǹkà ọ̀nà ní báàbù ojú ọ̀nà kátàkárà ìdájọ́ òwò ṣíṣe nínú ṣẹ̀ríà bìtáwò ti gbé lónìí ni ọ̀rọ̀ ibn abizir al-qayrawani rahimahullah tó ní wa kullu bay'in fasidin fadamanuhu min al-ba'i' fa'in qabadahu al-mubta' fadamanuhu min al gbóná yìí kódà gẹ́gẹ́ bí kọ́ńdà gẹ́gẹ́ bí legal maxim ní pé èèyàn ó máa apply rẹ̀ sí oríṣiríṣi àwọn kátàkárà àkọ́kọ́ àti gbọ́ bí níwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kátàkárà oríṣiríṣi ni nínú ìdájọ́ a ní òwò ṣíṣe èyí tí ó tọ́ nínú ṣẹ̀ríà ọ̀nà ni àwọn tí orígun wọn bá pé ẹni tí ó rajà ẹni tí ó tajà ẹni tí ó tọ́ kò ṣerú òwò bẹ́ẹ̀ ni wọ́n ẹlẹ́ẹ̀kejì almahallu almahallu náà ni asamanu walmusman owó tá a fẹ́ fi rajà àti ọjà tá a fẹ́ rà àwọn eléyìí àwọn náà gbọ́dọ̀ ní májàmbọ́dọ̀ pé sí wọn láà ọdí orígun ẹlẹ́ẹ̀kejì orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtàrọ́bì ni pé kí àgbọ́yé ìgbọ́ra ẹni yé ìyọ̀ǹda ìdùnnú káyọ̀ǹda tọkàntọkàn tí ò sí pákáleke tí ò sí pé à ń fi tú láti mú níbẹ̀ tí àwọn orígun mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti pé nínú òwò ṣíṣe irú òwò bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ sọ pé ní hádà àkọlù sọ̀hẹ́. pé kátàkárà òun wọlé ìtumọ̀ eléyìí ni pé níta fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹni tí ó tajà yóò gbé ọjà tó tà yóò gbé fún ẹni tó rajà ẹni tó rajà náà yóò sanwó ọjà tó tà ìdí ni pé ní ìkápá ìní nǹkan ìní nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó ṣòwò yóò change torí pé ní afẹ́ aláṣàṣòwòpá afẹ́ ra tíra yìí tíra òun zaidu lónìí amúrù òun ní bùkátà sí tíra bọ̀ tó wọ́n ń bẹ lọ́wọ́ kò ní tíra ọlọ́ọ̀bá amúrù lọ́ọ̀bá zaidu wípé mo fẹ́ ra tíra mọ́tínú rìsálà ilé imáàmì ibn abi zaid al-Qayrawani lọ́dọ̀ zaidu zaidu lónìí àyíkú ìlú lọ́ọ́ lẹ́yìn ìgbà tí wọ́n parí òwò amúrò fún zaidu ní owó ìfọwọ́kọ́ tó fún lówó owó òun amúrò ló ní gbàtà ti gbàyọ̀ǹda tá ti gbọ́ra wọn yé tá ti àgírè wípé àwọn ó ṣe pàṣípààrọ̀ amúrò ó fún zaidu lówó zaidu ó fún amúrò ní tíra láti pé nísìnyí tíra tó jẹ́ ti zaidu nísìnyí tó kàn ti zaidu ó ti di ti amúrò owó tó jẹ́ ti amúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di ti zaidu tí a mú bá wá níbi tó wá po rẹ̀ tó tó pẹ̀yìn rẹ̀ tó di pé òun fẹ́ wọ taxi ní àbí kẹ̀kẹ́ náà fẹ́ tó di pé kọ̀mọ̀sídẹ́ǹtì kankan lọ́rọ̀ mọ̀ tó bá padà lọ sọ́dọ̀ zaidu tó ta tírà fún un tó bá nídìí owó yóò yà yá ni yóò yá owó lọ́dọ̀ zaidu tí ó fi wọ mọ́tò àmọ́ kó wá ní pé owó tí mo fún yín nílẹ̀ kaba ń kó sòyí wọn ti dù torí pé kì í ṣe owó rẹ̀ mọ́ ó ti di owó zaidu bẹ́ẹ̀ náà ni zaidu náà lè ní pé bá mọ́tàrà tó wà lọ́wọ́ yìí ń pé dákun mo fẹ́ wo mọ́sálà kan bẹ́ẹ̀ yóò yà ní kó yà òun ní síra òun ni tó ìtumọ̀ bẹ́ẹ̀rùn sàṣẹ́hùn ọjà tó ẹ pé ní is very valid nínú sẹ̀ríà àmọ́ opposite ẹ̀ ní bẹ́ẹ̀rùn fàṣẹ́dùn ọjà tí tí ò dá ọjà tí ò tọ́ ọjà tó ní ààyè ìgbà míì máa ń bẹ wọn máa ń ṣe òǹpin láàrin bẹ́ẹ̀rù facet àti bẹ́ẹ̀rù baupel ìgbà míì ń bẹ pé ní bẹ́ẹ̀rù facet òun náà ni ó túmọ̀ bẹ́ẹ̀rù eh, baupel àwọn ọjà tó bá sọ wípé ní ọ̀kan lára àwọn orígun rẹ̀ tá a ti kà síwájú ìbẹ̀bá ni wàhálà wà àwọn eléyìí bẹ́ẹ̀rù baupel yìí ni pé ní àáka kan bígbà tí ò tiẹ̀ sí pa àtajà bígbà tí ò sí pé àtajà wọn á ẹni tí kìí ṣe ṣíṣẹ́ rẹ̀ ọ̀gbà wípé ó lè tajà ó lè rajà ó involve nínú ọjà bóyá ká ní pé ọmọ kékeré sọ̀bí yù tí ò gẹ́rù mọ́ máa yà yìí tí ò tí ì dá nǹkan mà ó ní ó tajà gbémọ́tò ló tà ní bílẹ̀ ló tà ní nígbà irú ọjà bí àrẹ pé nígbà tí ò sọ́jà nítorí pé bẹ́ẹ̀ òun bá pèrè ní láàyè ní akẹ́dẹ́ aslan kò sọ́jà ń bẹ́ẹ̀ àgbà eléyìí ìsọjà táyé pé ní zéédù àgbàlagbà tó ti sanwó tó lóun sanwó fún ọmọ kékeré ní pé gbowó rẹ padà ilẹ̀ tó ti lọ́ọ́ sàkíyèsí tiẹ̀ tí a padà fún amòrò tó bá pé lónà ọ̀ká ní pé nígbà míì àtà ń pin aláàárín wọn ni pé fásitì ń sọ pé ní àwọn orígun márààrún ó pé ń àmọ́ bóyá ayẹ kan ẹnu àpèjúwe bá pè lónà ni kí mùsùlùmí méjì kí wọ́n ti òwò pé àwọn fẹ́ ra àgbá ọtí akramakumullah àbí wọn fẹ́ ra ẹlẹ́dẹ̀ akramakumullah ìdáná fẹ́ ta ẹlẹ́dẹ̀ fúnra wọn àbí àgbọ̀ sí gbogbo nǹkan tó bá wò lè ṣe wọn so wọ́n kà sí wọ́n ni kò tún òòtà kankan fún ara wọn kò tó pé ní àtẹnití ò rajà àtẹnití tí ó tajà àwọn méjèèjì àwọn tí sẹ́rí àgbà wípé ni wọ́n lè ṣe kátàkárà ni bákan náà ń ta afẹ́ rà bí afẹ́ ra mọ́tò ni afẹ́ ra ilẹ̀ ni afẹ́ra màálù ni afẹ́ra ran iléyà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí tọ́ nù sẹ̀ríà bákan náà a sì rí ṣígà tàrọ́bí bẹ́ńbẹ́ tàrọ́bí wà níbẹ̀ bọ̀tù bóyá nǹkan tá a wá fẹ́ ra òun ìdé wọ́n tàbí fún wa pé ta màálù kan ah, rọlé yìí nísìnyí jahala ti ń bẹ níbẹ̀ jahala wà níbẹ̀ tò ní àwọn nǹkan yìí ni pé jahala ni pé ní nǹkan tí tá a mà àìmà nǹkan tó ṣókùnkùn sí wa ó wà níbẹ̀ ẹni ọjà tí ó bá sì jẹ́ ọjà òkùnkùn ní sẹ̀rí àkùtọ́ wọ́n wá ní pé bẹ́ẹ̀rùn bẹ́ẹ̀rùn fásidù ni bẹ́ẹ̀rùn fásidù ọjà tí tí ò tọ́ òun náà ni bọ̀dé tí wọ́n padà wá gbé màálù dé ti pé á màálù yìí eléyìí ní kọ́ntà wọn ni pé irú màálù tó ń nídìí kọ́ yìí tó ẹni tó rajà wà báyìí náà fẹ̀yà nínú kó sọ wípé irú ìwé lẹ́wà kẹ́ni tó tajà ni pé irú ìwé lẹ́wà fẹ́ ẹn tó níbi agbo màálù yìí náà irú tí mo fẹ́ nì pápẹ́ tí ó ta bá ní pé tọkọ sílẹ̀ fi ẹ máa mú lọ sí kè ìdájẹ́ pé wọ́n kọ̀rẹ́kì ọjà ọ̀nà nípa ìlú ìsàlẹ̀ ìfún yín tó bẹ́ẹ̀ wọn fásitì wọn kánṣu ìwà gàdẹ́ẹ̀ tó fẹ́ rajà yóò gbowó ètò tàmọ́lú náà ìgbàmọ́lú yóò dá padà sí àgbo rẹ̀ tó eléyìí bí wọ́n fa síbi mi. àbí bẹ́ẹ̀ wọ́n ákédò olùfàṣẹ́ ákédò bẹ́ẹ̀ tó pẹ́ ní náà á ní òṣàrẹ̀ lẹ́sàn náà yà á ń dá tìbí ṣẹ̀rí àníkọ́ká máa tàbọ̀ kéré pé ẹni tí ó tajà tẹ́ni tó rajà lóyìn ẹni ṣẹ̀rí à ń bá wí kéré yí pé ọjà pátátà ni ò da kéré pé ní àgbọ́ra ẹni yé òtún lè dẹ́ ní àpétàfẹ́ nísìnyí jáàlù nù ló jẹ́ pé a táwọn irú àsìkò bẹ́ẹ̀ àsìkò tí sẹ̀ríà ní àgbọ̀dọ̀ ṣe nǹkan kan tó jẹ mọ́ kátàkárà ní àgbọ̀dọ̀ ṣe hákẹ́dù bí wákùtù bára àzáni júmọ̀ wọ́n sọ pé ní ayọ́ lẹ́bí ní àmàlú ìrànú di àdé sọ láti mi yẹ́ omi lùjúmọ̀ àti fẹsẹ̀ àwọn ilẹ̀ àdékèrè là wá zaro bẹ́ẹ̀ ni pé tó ti pè rún ìrun jímọ̀ yìí ni pé ìrun ẹlẹ́ẹ̀kejì lónìí láyé àlẹ́sọ̀lọ́ àwọn asọ́lá ní irun kan náà ní ń bẹ láyé abákẹ́ sèké irun kan náà ní ń bẹ láyé Umar Faruq irun kan náà ní ìlú kan náà máa ń pè láyé Uthman radiyallahu ta'ala anhu òní ilẹ̀ ìjọba rẹ̀ náà irun kan bọ̀ tó di wípé ní ọlọ́run kí a mùsùlùmí wọ́n pọ̀ sí ẹni kálukú ń ṣòwò rí pé ní àsìkò tí ń bẹ láàrin ìrun tó ń pè lẹ́yà nẹ́tọ̀lọ́ àtọ́lá láì bá kẹ́sì bí kàtí ọmọ òrùn ọjọ́ lọ́ta aláni àti àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ Osman kò fẹ́ tó fún àtikó lọ́jà máa bọ̀ wá fún sálásí mọ́ Osman ọjọ́ lọ́ta aláni òfin hikmatihi al-mulham ní àwọn ní àwọn sàábẹ́ ní sọ̀rọ̀ sálàm tánà bí ní ká máa tẹ̀lé ìkọ́ṣẹ́ wọn ni Osman wà pẹ̀lú pé khalifa ni òun ló wá ní pé òkè àǹfààní tí àdánù ní pé ká máa fi rárá wa létí pé àsìkò ń ti wọlé ẹ máa bọ̀. a rí pé ní ọjà ti fẹ̀ ni pé à ń tó wà ní òpin ọjà lọ́hùn kán tó láwọn adémọ́sálásí wọn ní bá fọ́tógbà máa ń tó. káfẹ́ kan tún introduce àzánù míì àzánù míì kó tó di àsìkò tó ní máa jẹ́ àzánù al-awwal so àzánù ìrọ̀lẹ́ yìí tí wọ́n ti máa ń ṣe radiyallahu ta'ala anhu àzánù shar'i wa آذان شريعين حتى ولو كان صلى الله عليه وسلم فعله أولا ودخل سنو سياسة شريعية rúpé àdánù sí lára ìbádà kò sínú announcement ni invitation ni ṣáàrùl hakim wọ́n ní ká máa ṣe ká máa fi pera wa ọ̀nà sọ́lá ọ̀sọ́lá àtàwọn àṣàbí wọ́n ti ń kírun kó tó di pé ní àdánù dé so kò kò sátánù ní nípìnlẹ̀ bó láti máa mọ̀ wípé láti máa fi pẹ́ra wáyé pé ní àsìkò náà ti tó o máa deliberate tá a máa lu agogo nípa eléyìí ò da àwọn àkànná ń lu ago tá a máa pàṣẹwọ́ ni kó tó di pé ní ọlọ́run ní kọ̀ọ̀kan lára àwọn sàábì rìsọ́n lọ́ta ara àlẹ́yìn kó rí rúyà tó sọ sọ fọ́nà sọ̀rọ̀ sálà tó mọ̀rún ní pé òun náà rí irú rẹ̀ tó túmọ̀ sí pé nípìnlẹ̀ gan ó ń ṣe ọlọ́run ìkẹ́ ọ̀nà tọ́lá rẹ̀ kó máa bá àtàwọn sàábì wọ́n ti ń kírun before azan so ìyá sàtò politics ní di pé bóò láti máa pè èèyàn bùsùn sọ̀rọ̀ sọ́là fi lọ́fi kọ́ wọn ní àdánù ìtí ọ̀sùnmánú ṣe ṣe rẹ̀ pé nípìnlẹ̀ ó láti máa pẹ́ra wa ni bìsẹ́ǹtì náà ni ọ̀sùnmánú ká bá a ti ń pẹ́ra lónìí lóòótọ́ ń bẹ́ẹ̀ bọ̀ ká tó máa pẹ́ra before àsìkò so nǹkan tí ọ̀sùnmánú ti rọ̀jọ́ lọ́tọ́ alá ni o mi ayé wájú ń kò ká láfa kátàlá sọ̀tọ́lá ń ṣe nínú a sì gbọ́dọ̀ pé ní bídíà rẹ̀ pé kéèyàn 跟从妈妈，从妈妈都打过。قال النبي صلى الله عليه وسلم يا نبي الصفا يقين عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي حبوا عليها بالنواهي بأبي وأمي صلوات ربي وسلامه عليه وإن شاء الله يكلم لكم أبا nígbà tí ń sọ ìfàdíbù nípìnlẹ̀ àdídì ga ni wípé ní fa'innahu man ya'ishu minkum fasayara ikhtilafan kathira òun lè bẹ̀rẹ̀ sọ pé ní fa'inna asdaqal hadith kitabullah wa khayral hadi hadi nabi sallallahu alaihi wasallam wa kullu muhdathatin wa sharrul umuri muhdathatuha wa kullu muhdathatin bid'a wa kullu bid'atin dalalah fa bẹ̀rẹ̀ fa'innahu man ya'ishu minkum bá a di pé ní alaykum bi sunnati. فسنة خلفاء الراشدين المهديين من بعد سنة النبي صلى الله عليه وسلم تلازم لازمة علينا اتباع لازم علينا اتباعها النبي صلى الله عليه وسلم àti ìlànà àti àgbékalẹ̀ súnà àwọn khulafa ar-rashidin min أيوة صلى الله عليه وسلم خلفاء الراشدين المهديين من بعد أبو بكر الصديق غلب على علي وعمر الفاروق عثمان بن نورين وعلي أبو آه، الحسن رضي الله تعالى عنهم وسائر الصحابة أجمعين بن آه، آه، بي رحم الله شيخنا والدنا العلامة ابن عثيمين عليه رحمة الله وكان صور نقوى آذان الذي سراه عثمان بن عفان رضي الله تعالى عنه هو آذان شرعي nahnu mutalabuna bi amalu bihi so bàbá kìlọ̀ fáwọn tòwé libul ilmi àwọn ọmọ kéékèèké ahadathul ilmi ahadathul ahlam kìlì kálukú sọ àwọn torí pé ó ní kòtòrà ìpè nǹkan tí wọn fi máa ń ṣe ní dídá náà wípé ní nǹkan ìṣòro sálà ń wí àtàgbà wípé ní sallallahu alaihi wasallam sẹ́ni ẹnìkan ò gbá onípa ànábì òmùnkan tí ó ṣẹlẹ̀ ànábì òmùnkan tí ń sọ astaghfirullah alazim àṣà àwọn sallallahu alaihi wasallam so táyé pé níwọ̀n fún rọ̀bẹ́ látàlá ánìwò gbà tó introduce àdánù tó introduce wà ní kókè ìta ní sọ̀rọ̀ sálà ń wí ẹmọ wí bọ̀mọ̀ ẹmọ wá wí eléyìí pé ó change formula rà bí alifáàdù rẹ̀ ẹ̀hẹ́n ó láìpẹ́ ká ní pé òtí fún eléyìí náà eléyìí náà pẹ̀lú ọmọ mẹ́kọ́ orí sallallahu alaihi wasallam wà sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'dihi صلوات ربي وسلامه عليه نعم نعم هل أنا النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عرف الخلفاء الراشدين قبل وفاته ولا ما الذي حدد ان اربع سلاطين خلفاء ولا كيف يعني عرفنا نعم احسنت هذا سؤال وجيه هل عرف النبي صلى الله عليه وسلم خلفاء راشدين المهديين من بعده ام لا؟ alhukumu huna ìdájọ́ yìí pé ǹjẹ́ ní sọ̀rọ̀sán tó mú àwọn tí ń bọ̀ lẹ́yìn fún àwọn eléyìí ní òjò kọ́lá fàtà ṣèdè àjáàbù ni pé là kìí kó sọ fún wa pé àkọ́kọ́ ni báyìí ẹ̀kejì ni báyìí lẹ́kẹ̀ta lẹ́kẹ̀rin là kò sọ bẹ́ẹ̀ ọ̀tún wa pé ní pẹ̀lú gbólóhùn àwọn pé ní àwọn tí ó wà lẹ́yìn rẹ̀ kọ́lá fàrọ̀ wàṣọ màdìjì ni wọ́n jẹ wá tún ti wà níbẹ̀ ẹgbẹ́ tó bá ti wá sọ náà ni màjọ́ kọ́lá sára ṣẹlẹ̀ nígbà dé wọ́n ti sọ wípé ní al-khilafatu min ba'di thalathuna sana thumma yakunu mulk yuti man yasha. قال صلى الله عليه وسلم بأبي أمي صلوات ربي وسلم عليه في خلافة هذا ما كنا خليفة خليفة خليفة within 30 years náà ni lẹ́yìn rẹ̀ yóò máa di mọ́lùkù لا يقني آه، هذه معجزة من موسى صلى الله عليه وسلم لما آه، يقني الحسن رضي الله تعالى عنه آه، من خلفاء الراشدين تقول أن أبا بكر الصديق قول قرابة سنتين فعمر بن الخطاب رضي الله تعالى عنه ست سنة عثمان لو جوجو ست سنوات صار ثمانية تقريبا آه حكمان اثنا عشر صار 18 إذا ممكن حج عمر كمان ها؟ إما 10 أو 12 so, آه، إذا جمعنا كل هذه بقي حوالي ستة أشهر حتى يبلغ 30 وستة أشهر جاء آه، حسن رضي الله بعد علي صار خليفة حسن بن علي ابن علي لما اقتل آه، آه، ها لما اقتل علي رضي الله تعالى عنه وابنه حسن الذي آه، تولى رئاسة المسلمين ثم انقسمت دولة الإسلام إلى دولتين دولة تخضى لحسن وأخرى في الشام تخضى لمعاوية بن أبي سفيان رضي الله تعالى عنه أجمعين لي بيوسف أني حسن ابن علي بن أبي طالب رضي الله تعالى عنه اختيارا لو سرندر كي كي دولة كوجا كنا كما كيا معاوية كما كنترو فعام ننقل نعام الجماعة year of unity àti ti gbogbo gbogbo alámìlì sàmìjọ náà lọ́hùn tó padà di albẹ aláṣẹ kan lẹ́yìn pàtàkì pé ní muawiya nsọ́lá ń ṣèjọba tiẹ̀ ń bí àtàkùn náà ń ṣèjọba tiẹ̀ ní ní Kúfà Hasan ó sọ̀rọ̀ǹda then eléyìí náà tó ń wà lára mu'jiza anasọ̀rọ̀ sallam tó sọ nínú manaqibi Hasan ọ̀sánsá tó wà kékeré ọmọ ìgbìmọ̀ gbọ́n wájú àti Hussein inna bin hadha ọmọ yìí tẹ́ ń wo yìí o lahu sha'nun azim eh, ìyẹn ńláńlá ni ẹ̀yájú máa ń lọ́wọ́ àlàyédéhì mọ́tàràfà ọlọ́padà yóò padà ní kí àfẹnukò kó wá látọwọ́ rẹ̀ بتنازله رضي الله تعالى عنه لمعاوية صارت توحدت الدولة الإسلام الدولة الإسلام دي أدي وكان فتبقى كاكوليتي رẹ̀ àbá ní pé níjọ́ tó pé 30 years tó jẹ́ lọ́wọ́ pé ní alìsílẹ́fà tó bá dé bá dé tàlàsónà sànà tó má yẹ́kùn múlùkù yóò tí ma yẹ̀ ṣá yàgbà tó tó alámọ̀rọ̀ ààlà ìlà mọ̀háwíyá má sàmà náà sàwọ́ khalifa min hina bada malik Eh, maliku ni muawiya kìí ṣe khalifa alimaliku. ayiwa ne bisa ne abu a masu nasa mana sawa khalifa malak maliku ya yana kai muluku a mawiya hanwa khalafa wa kuma biyu taban khilafa ta ce wani tabbata kan khilafa khilafa tun lura gẹ́gẹ́ bá ilà dáwọlẹ ẹyẹ gẹ́gẹ́ bá náà ti pè á lónìí pé tí lágbájá bá kún ni pé khalifa dàbíyà khalifa eh, markaziya khalifa ilé bayero khalifa kaza khalifa kaza khalifa eh, wa bọ̀rọ̀ láti khilafa khilafa náà ni pọfẹsọ ẹni tó ró lé déèyàn ẹni tó ró lé déèyàn náà ni khalifa dáwọdù ni magaji ni magaji tó jẹ lónìí ẹnìkan ló wà lánàá tó ń fi lánàá àti nípa òun papòdà ló ń bọ́ ọbẹ̀ tọ́nà bá papòdà nìkan náà tó ń bọ́ ọbẹ̀ so magaji ni dáúdù ni wà lẹ́yìn khalifa òun náà ni wọn. so kókó ni pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin radiyallahu ta'ala anhu ajma'in including hasan radiyallahu ta'ala anhu so àwọn kọ́lá fáwọn márààrún kìí bá ní sọ̀rọ̀ sọ́lá àyà náà wọn kò tàbí wọn pé ní àwọn tí ó wà lẹ́yìn rẹ̀ kọ́lá fáwọn rọ̀ṣẹ̀dún ni wọ́n máa jẹ́ pẹ̀lú hadith yìí àti tí máa píríọ̀dù 30 years ni lẹ́yìn rẹ̀ eh, molecule ni ó máa jẹ́ ṣùgbọ́n tó wá wá láàrin àwọn àádùn àwọn yìí ní nígbà tó ń ṣe ọlọ́run ìkẹ́lọ́n tó lára kó máa bá tí ó papòdà ó ń ṣe ọlọ́run pé ní àtún n tó bóyá nǹkan tó ń sọ̀rọ̀ sọ́lá ń fẹ́ kọ́ náà ní wípé ní tó ń bá kú kí lágbájá ṣe pé jábọ̀ padà kó padà tẹ nǹkan kan mọ́ so sallallahu alaihi wasallam intaqala ila jiwari rabbi àná sallallahu alaihi wasallam ó àpọ̀dà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ láì sọ wípé ní lágbájá ni kó jẹ́ àròlé lẹ́yìn mi ó ti kọ́kọ́ ṣe andy nova tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ní kàràkìtù fi kún amúrẹ́yìn lantabilu ma tàmásàkùn bìyànjú. كتاب الله وسنته زي يقول صلى الله عليه وسلم إن شاء الله أبا والله نبي الله رسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tẹ́bà bíyàn bá tẹ́lẹ̀ yìí rí ọ̀rọ̀ ànábì ń sí sọ̀rọ̀ àtàlà ní ti máa ma importance ẹ̀ lónìí tó yẹ pé ní ládàá sáré sọ̀rọ̀ sọ̀rọ̀ tó yẹ pé lágbájá ni kí kó jẹ lẹ́yìn òun lápèjì kó dákọ̀ bá pàtàkì bá fèsì bí kò sí mọ́ wàhálà òde sínú ọmọ rẹ̀ láti mú àrólé khalifa ni àbí inú àwọn àmì ànábì òsè sàlàmàsàlà. then lónìí gbogbo àwọn àyípé ní gbàtà ànábì yóò lọ kò sọ pé lárúbáwá ni kò máa jáde olóhùn kò sọ pé ní yorùbá ni kò sọ bá wúsà kò sọ pé kìtàbù lọ ọ̀sọ̀ anybody tó bá ti wà bọ́ǹtì àmì yéyìí òun ló yẹ الخلافة والإمامة هذا الله تعالى عنه بكر الصديق خليفة وجاء سفيان ماذا علي والعباس قال لماذا المشي لاتين لا أبانيتين ده القبيلة أباك خليفة جل تعالى عليه آية ظن أن أيوة. الله عليه وسلم ثم آه، الهم الله آه، الصحابه من بيت صلى الله عليه وسلم آه، ب ابي بكر الصديق نظرا لمناقبه رضي الله تعالى عنه وثانية اثنين هو الذي قيل في ما خطوة النبي صلى الله عليه وسلم خطوة قط إلا خطأ بكر الصديق رضي الله تعالى عنه من ثلاث ثم مناقبه مناقبه كثيرة جدا رضي الله تعالى عنه هو وأسرته فهو أول سير النبي صلى الله عليه وسلم وبنته آه، ذات النفاقين أسرة بكر الصديق أسرة آه، لها تاريخ ولها فضل آه، في هذا الدين فأيضا ارتضاه النبي صلى الله عليه وسلم بأن يكون إماما آه، للناس حتى لما آه، هو وجه الصحابة, الصحابة بأن ينادوا أبا بكر الصديق ما أن هناك حوالي النبي صلى الله عليه وسلم أبا بكر ما كان موجودا قال آه، أتيني بي ومره اذهبوا إليه وأخبروه بأن يصلي فقبل وصوله عائشة رضي الله تعالى عنها حدثت كلمت حفصة بأن يكلم أباها لأن أبي بكر الصديق رضي الله تعالى عنه بكاء قد لا آه، قد لا يسمع حينما يقرأ قد الناس لا لا يسمع قراءته وكان آه، بكاء يبكي كثيرا وفعلا أبصر رضي الله تعالى أنها آه، مشت إلى عمر عمر جاء وأتى دون أن النبي صلى الله عليه وسلم غاضب مما فعلوا حتى رجعت أبصر إلى عائشة ثم نمت منك خيرا قط لأن لا النبي صلى الله عليه وسلم آه، عتب عمر عمر كمان رجع إلى حفصة حفصة رجعت إلى إلى عائشة فهذا من أكبر آه، آه، دلالة أن النبي صلى الله عليه وسلم ربي بكر الصديق ثم أيضا لما النبي صلى الله عليه وسلم أمر بسد جميع أبواب الموصلة الداخلة إلى الرسول صلى الله عليه وسلم قال سد جميع خوخات ما عدا خوخة بكر الصديق رضي الله تعالى عنه فصار بابان في آه، آه، مسجد النبي صلى الله عليه وسلم باب من بيت النبي صلى الله عليه وسلم وباب آخر الذي يدخل منه أبو بكر الصديق رضي الله تعالى عنه ثم آه، من بعده هو اجتهد بعد أن كون لجنة واللجنة ما ما جاءوا بشيء ثم اجتهد من من رأي رضي الله تعالى عنه وولى من بعده عمر رضي الله تعالى عنه ثم عمر كون لجنة أو كون لجنة خرجوا واحد منهم ثم بعد اغتيال عثمان ابن عفان رضي الله تعالى عنه ما كان هناك آه، أمن والأمان في المجتمع آه، فقد تلقائيا ولوا آه، عليا رضي الله تعالى عنه ما دام أن اختلاف يدور حوله منذ أول يوم فصار خليفة الرابع رضي الله تعالى عنه وأجمعين وكما آه، يكون هذه قصة أيضا آه، من آه، أصول التشريع أصول السيادة الشرعية أصول من أصول السيادة الشرعية في في الدين يعني كيف نولي خلافة كيف كيف النبي صلى الله عليه وسلم لما توفي صلى الله عليه وسلم ما ولى فما قال طريقة تولية نعم. كذا فقد علمنا أن من عاداته الشورى والله سبحانه وتعالى, وتعالى أيضا أرشده في بالصورة ومدح الذين الذين آه، والذين أمرهم شورى بينهم إذا الشورى هو هو الأصل في إدارة المسلمين لكن كيف يتم الشورى الشارع الحكيم ما بين لنا لكن استنبتوا لما بعد وفاة النبي صلى الله عليه وسلم كيف آه، جلسوا آه، بكر الصديق وعمر وثالثهم مشوا إلى آه، قاعة أبو عبيدة مشوا إلى قاعة بنيسة سعيدة بنيسة سعيدة هناك جرى حديث بين بكر الصديق بين بين بكر الصديق وعمر وأبو عبيدة من جهة يمثلون المهاجرين وبين آه، سعد وجماعة في آه، بني ساعدة آه، هؤلاء أيضا يمثلون الأنصار فصار حديث بينهم بعض بعض الكتاب وبعض الباحثين في هذه الأيام يقولون هذا يمثل ما يفعلونه اليوم من هل نسميه بدعايات سياسية الكلام لإقناع الآخر الكلام لإقناع الآخر هو الذي حدث في آه، قاعة بني آه، سعيد آه، رضي الله تعالى عنه وهكذا تم الأمر وتم الاتفاق لبكر الصديق رضي الله تعالى عنه ثم بعد ذلك كانت هناك البيعة وهذا أمر أنا ان أقول هو تكوين آه، آه، لجنة الذين يسمون بأهل الحل والعقل فيما بعد أن يكونوا آه، منا جماعة الذين يكونون أهل الحل والعقل طبعا هذا ملحوظ في عهد عمر رضي الله تعالى عنه وقد يقال بأن هؤلاء الذين وقفوا في قاعة بني ساعد أيضا قد يمثلون هذا المهم الشاهد أنه الشاعر الحكيم آه، ما رسم لنا رسما محددا يعني هكذا يكون آه، طريقة نسب الخلافة لكن علمنا آه، بالإجماع أو ما جرى عليه العادة والعمل منذ بداية الأمر أنه عن طريق الشورى هو الذي نحن عليه إلى يومنا هذا